káàbọ̀ ẹ kú ojúmọ́ re ojúmọ́ aláyọ̀ ojúmọ́ alárùbáríkà ojúmọ́ ire ló mọ́ wa lẹ́ni ó mọ́ mi mo sì nígbàgbọ́ pé ojúmọ́ ire náà ló mú ẹ̀yin náà ẹ káàbọ̀ sí abala yìí lórí ètò ojúmọ́ ire ti ọjọ́ ìṣẹ́gun níbi tí mo ti ń sọ nípa ìmọ̀ òfin tá a lè ti sọ nípa ìdàgbàsókè orílẹ̀ nàìjíríà ọ̀rọ̀ tó ṣe pàtàkì tó máa ṣe wá láǹfààní lọ́pọ̀lọpọ̀ ni mo mú wá ní ọjọ́ tòní mo fẹ́ bá àwọn òbí sọ̀rọ̀ ẹ̀yin òbí pàápàá jùlọ ẹ̀yin òbí ẹ̀yin alágbàtọ́ tẹ́ ẹ̀ ń náwó lórí àwọn ọmọ wa tó fẹ́ lọ sí iléèwé yunifásitì tó fẹ́ lọ sí àwọn iléèwé polytechnic wa tó fẹ́ lọ sí iléèwé college of education wa àti ẹ̀yin ọmọ tẹ́ ti kẹ́kọ̀ọ́ tẹ́ ti kọjá ìwé kẹwàá tá a pè ní ẹ ti ṣe waec ẹ ti ṣe neco nísìn ẹ wá fẹ́ ṣe àbí ẹ ti ṣe ìdánwò tẹ́ ó fi lọ sí iléèwé gíga ẹ̀yin gangan ni mo fẹ́ bá sọ̀rọ̀ ní ọjọ́ tòní ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ọlálẹ́kan yáwálé ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín ẹ̀gbọ́n àwọn kan tó ń wò mí nílé ẹ òun náà ni àtúntìdé ẹ káàbọ̀ ẹ jẹ́ kí n mú láti ibi pẹlẹbẹ wọ́n ní ibi pẹlẹbẹ láti mú ọ̀lẹ̀ jẹ gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà ṣe sọ báyìí ọmọkọ́mọ eléyìí tó bá ti ka ìwé láti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ primary one primary six tó ti wọ secondary school láti ilé láti ìbẹ̀rẹ̀ jess one jess two ó ṣe jess three mo fẹ́ bẹ̀rẹ̀ láti àbí àwọn àṣìṣe kan tí a máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí àti ọ̀pọ̀lọpọ̀ ilé ìwé ló jẹ́ pé tí ọmọ bá ti ṣe ìdánwò tá a pè ní junior wayek eléyìí tó tí a pè ní junior wayek eléyìí tó ọmọ máa ń ṣe ní jss three láti dọ̀ jss one àṣìṣe pọ̀ rẹpẹtẹ tí àwọn òbí máa ń ṣe torí kí ló mú ọ̀rọ̀ yìí wá ni pé ní ọ̀sẹ̀ tó kọjá wọ́n láǹfààní láti bí àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan sọ̀rọ̀ wọ́n á rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ yìí ló jẹ́ pé ohun tí wọ́n ń kà ohun tí wọ́n ń kọ́ ní iléèwé kò tí ẹ̀ ń ṣe ohun tí wọ́n nífẹ̀ẹ́ sí pàápàá jùlọ ìmí ọpọlọ ẹ̀ ti ẹ̀ tí wọ́n fi sí wọ́n á rí i pé àṣìṣe yìí ó wá lọ́tọ̀wọ́ àwọn òbí ìmí ó wá lọ́tọ̀wọ́ àwọn iléèwé mi á ti fi ojú sun àwọn iṣẹ́ kan wípé irú iṣẹ́ báyìí lọmọ ìgbọ́dọ̀ ṣe ẹlòmíà ẹlòmíà ní ọmọ mi agbẹjọ́rò ló gbọ́dọ̀ jẹ́ láì tiẹ̀ bìkítà láti wo ẹ̀bùn àti láti wo abala ìwé tí ọmọ bẹ́ẹ̀ tó nífẹ̀ẹ́ sí ọmọ mi ó nífẹ̀ẹ́ sí kó ṣiṣẹ́ agbẹjọ́rò ṣùgbọ́n nítorí pé àwọn òbí rò pé à irọ́ o lè ṣe agbẹjọ́rò ọbẹ̀ mi ò tiẹ̀ nífẹ̀ẹ́ sí torí pé àyìn ò nífẹ̀ẹ́ síṣẹ́ yìí kò ṣe pé torí ẹ̀ lọ́mọ yín ò ṣe gbọ́dọ̀ máa ṣe àti pé àṣìṣe kan tí àwọn òbí tún máa ń ṣe pàápàá jùlọ àwọn òbí mi tó sọ pé torí pé iṣẹ́ kan jẹ́ iṣẹ́ olówó ńlá àbí iṣẹ́ báyìí ló lè gbé owó ńlá wá fún àwọn àbí tọ́mọ á ṣe tọ́mọ á fi lè máa tọ́jú wọn ẹ jẹ́ kí n sọ fún wa kò sí iṣẹ́ tọ́mọ lè ṣe tí ọmọ ò ṣe lè tọ́jú wa o ẹ wà ní pé torí ẹ tọ́mọ yóò bá ṣe dókítà àbí kó ṣiṣẹ́ báyìí kò gbọ́dọ̀ lọ sí apá báyìí torí ẹ ẹ ọmọ wa ní ọmọ lè lọ sí science class ìwọ lọ sí kíláàsì báyìí ọ̀pọ̀lọpọ̀ òbí ló tiẹ̀ máa ń rò pé àwọn ọmọ tó bá ti wà ní art department pé àwọn ọmọ tí ò bá mọ nǹkan kan ni kò rí bẹ́ẹ̀ rárá ẹ jẹ́ ká kọ́kọ́ ṣe àkọ́kọ́ ká kọ́kọ́ ṣe rí kárí pé kí ni ẹ̀bùn tí ọmọ mi ní ẹ̀kejì ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ àwọn ọmọ yìí ká sì fi ojú sùn pé kí ni ọmọ yìí gangan nífẹ̀ẹ́ sí nígbà tó bá ti wà ní junior school ní òbí á ti máa rí àwọn ibi tí ọmọ yìí tó ti lágbára sí àtàwọn ibi tó ti ṣe kùdìẹ̀kùdìẹ̀ sí eléyìí tó a bá nílò láti gba olùkọ́ fún láti rí i pé ọmọ yìí ó kójú òṣùwọ̀n ẹ ká gbà fún ṣùgbọ́n ẹ má jẹ́ ká máa yàn fún wọn. àìmọye ọmọ ló ti ṣe àṣìṣe yìí nítorí pé àwọn òbí ti sọ fún pé dandan dandan nǹkan báyìí ló gbọ́dọ̀ ṣe nísìnyí ní àkókò tàwa yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti wá parí iléèwé kẹwàá nísìnyí wọ́n ti ṣèdánwò wọ́n ti ṣe ìdánwò àti lọ sí iléèwé gíga ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti ṣe àṣìṣe yìí síbẹ̀ tó jẹ́ pé ìwé ẹ̀kọ́ àbí iṣẹ́ tí ọmọ yìí fọwọ́ sí kóun fẹ́ lọ kà ní iléèwé gíga kò kí ń ṣe ohun tó dùnmọ́ nínú kò sì ń ṣe ohun tó tiẹ̀ nífẹ̀ẹ́ sí rárá ṣùgbọ́n ẹ̀yin òbí ẹ ti ti ọmọ míì nígbà tí ọmọ bọ́ọ̀ bá wá ṣe tó bá gbìyànjú gbìyànjú tí ò bá rí admission tí iléèwé gíga tẹ́ ẹ fẹ́ àbí tí iléèwé gíga ò fún ní iṣẹ́ tẹ́ ẹ fẹ́ kó kà irú ọmọ bẹ́ẹ̀ ẹ tún wá da ẹ̀bi lé lórí ẹ ti gbàgbé pé ẹ̀yin fúnra yín gan ti ṣàṣẹ láti ti ọmọ yìí lọ síbi tí ò fẹ́ lọ irú àsìkò tá a wà yìí tí àwọn ọmọ ìṣẹ̀ṣẹ̀ ṣe ìdánwò àti lọ iléèwé gíga torí ẹ̀ ni mo ṣe mú ìmọ̀ràn yìí wá fún wa tọmọ yìí bá ti ṣèdánwò tán iléèwé gíga tó mú ẹ rí i pé iléèwé tó fẹ́ lọ ó jẹ́ iléèwé tó lè gbà á ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ràn ọ̀pọ̀lọpọ̀ àlàyé ni àwa òbí mi gan ni a ò tiẹ̀ mọ̀ ni tó yẹ pé ẹ ti ní kọ́mọ yín kọ sílẹ̀ tó ti fíìlì tó jẹ́ pé nígbà tó wọ́n máa fi dé iléèwé gíga iléèwé gíga sọ pé àwọn ò gbarú ẹ̀ mọ́ ẹ jẹ́ kí fún wa ní àpẹẹrẹ àwọn yunifásitì kan wà ní nàìjíríà yìí tá a máa ń pè ní first generation universities àwọn yunifásitì tí ìjọba kọ́kọ́ dá sílẹ̀ nínú àwọn yunifásitì yìí láti rí bíi márùn-ún ilé àkọ́kọ́ yunifásitì kan wà ní eh, òkè ọ̀yà lọ́n tá a pè ní Ahmadu Bello University ìkan wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University ìkan wà lẹ́kọ̀ọ́ tá a pè University of Lagos eléyìí tó wà ní Ìbàdàn wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni a sì ní Nigeria University tó wà ní ìlú Nsukkalon irú àwọn universities tí mo dárúkọ yìí àwọn nǹkan tí wọ́n ń béèrè lọ́wọ́ àwọn ọmọ láti wọ inú ilé àwọn iléèwé ó yàtọ̀ sí àwọn nǹkan tí àwọn universities mi máa béèrè kọ́mọ yín tó múnú àwọn universities yìí ẹ kọ́kọ́ mọ̀ ẹ kọ́kọ́ tọ̀ àwọn tó mọ̀ lọ àbí kẹ́ ẹ rí pé ẹ gbìyànjú láti lọ sílé àwọn iléèwé yìí kẹ́ ẹ lọ béèrè lọ́wọ́ wọn àwọn tó ọmọ yìí fẹ́ àwọn òbí kan wà tí wọ́n ti béèrè béèrè lọ́wọ́ wa ló jẹ́ kí n máa sọ̀rọ̀ ilé ìfún wa ọmọ kan ṣe ìdánwò ní ọdún tó kọjá láti lọ sí iléèwé yunifásitì ó sì ṣe àṣeyọrí gidi nítorí pé nínú four hundred marks tó máa ń gbà ó gba two hundred and ninety-eight nígbà tó lè jẹ́ pé tó bá já two hundred gan ó ti tó fún un láti lọ ṣùgbọ́n nítorí pé kò ní kò ní ìfẹ́ kò ní nǹkan tí a máa pè ní ìmọ̀ràn gidi tó nípa nǹkan tí iléèwé ìfẹ́ nígbà tó débẹ̀ iléèwé ní máàkì tó gbà wá yìí ó dáa ní tòótọ́ ṣùgbọ́n àwọn iṣẹ́ tó ṣe ní iléèwé kẹwàá ẹ ní secondary school ẹ yìí o kò bá mu fún ìdí èyí ọmọ yìí ó tún ní láti padà lọ sílé láti lọ tún gbogbo ẹ ṣe ó sì ní àwọn yunifásitì ẹni ó dáa a tún lè fún ẹ ní iṣẹ́ báyìí àwọn òbí rẹ̀ ní rárá o nísìn irú ọmọ bẹ́ẹ̀ ọmọ yìí wá sọ pé irú bó ṣe wu òun láti tètè lọ sí iléèwé gíga tóun fi ṣe tóun fi lè ní irú máàkì tóun ní lọ́dún tó kọjá kò sí irú ẹ̀ mọ́ nísìn fún ìdí èyí òun ti ẹ̀ lérò pé òun lè dá irú máàkì tó gbà yìí ní báyìí àwọn ọmọ wa ti ṣèdánwò àwọn míì wọn ò tí ì ṣe ìdánwò ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ àwọn ọmọ yìí ẹ jẹ́ kí àwọn ọmọ yìí sọ ohun tí wọ́n fẹ́ ẹ má jẹ́ káwa òbí ká máa yàn lé wọn lọ́wọ́ pé dandan iṣẹ́ báyìí ló gbọ́dọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ní ẹ̀bùn oríṣiríṣi tó tiẹ̀ lè fi ẹ̀bùn rẹ̀ tó fi lè fi débi gíga ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ní ìfojúsùn rere tó jẹ́ pé tí àwa òbí bá ràn lọ́wọ́ táwa òbí bá tì lẹ́yìn nǹkan tó fẹ́ ṣe yìí ó lè sọ di èèyàn pàtàkì láwùjọ kò kì í ṣègbà tọmọ yín bá tó di dókítà tọmọ yín bá jẹ́ agbẹjọ́rò àbí tọmọ yín bá tó ṣe iṣẹ́ kan tínú yín dùn sí iṣẹ́ tọmọ yín lérò sí tó fẹ́ tó fẹ́ fúnra lára rẹ̀ àbí eléyìí torí pé òun lẹ́bùn rẹ̀ ẹ jẹ́ ká gbárùkù tì ẹ ràn lọ́wọ́ ẹ tì lẹ́yìn kí irú ọmọ bẹ́ẹ̀ kó lè ṣe kíni kó lè ṣe àṣeyọrí ọ̀rọ̀ mi lè ní fún àwa òbí àti fún àwọn ọmọ wa pàápàá jùlọ àwọn ọmọ wa tó fẹ́ kàwé àti àwọn ọmọ wa tó ní ẹ̀bùn ẹ wo ẹ̀bùn tọmọ yín ní ẹ gbárùkìtì ẹ tì lẹ́yìn ọmọ yín tó fẹ́ kàwé ẹ jẹ́ kó yàn fúnra rẹ̀ ẹ ni ẹ ṣàdúrà fún ẹ má sọ pé dandan iṣẹ́ báyìí lọ́mọ gbọ́dọ̀ ṣe kó má bàa ṣe àṣìṣe ni o ọ̀rọ̀ mi kò má níjù báyìí lọ lẹ́ni títí ọjọ́ mẹ́jọ tátún pàdé tí màá tún mọ ọ̀rọ̀ mi wá fún yín ẹ kájọ máa takò ọ̀rọ̀ sọ bá ṣèjọ máa sọ lórí Instagram ọlá ọmọ yáwálé lórí Instagram zero eight zero three six five three three four three eight lórí WhatsApp títí ọjọ́ mẹ́jọ tátún pàdé ó dàbọ̀.